iléèwé mílíọ̀nù méjìlélógójì náírà lọ́dún tìǹbù ẹ má fààyè gbàgbàkúgbà o àwọn kinní kan wà tíjọba wa ò gbọ́dọ̀ fààyè gbà rárá tó bá jẹ́ lóòótọ́ làwọn náà ń wá dàgbàsókè orílẹ̀-èdè yìí tó bá sì jẹ́ lóòótọ́ ni wọ́n fẹ́ kí wàá bàjẹ́ dópin ńlẹ̀ wa ohun táwọn òyìnbó kan wá sílẹ̀ yìí tí wọ́n láwọn fẹ́ ṣe yìí kò sórílẹ̀-èdè kan tó wà nípò tí nàìjíríà wà báyìí tí ó fààyè gbarú ẹ̀ nítorí ẹ̀ níjọba Tinubu pàápàá ò ṣe gbọ́dọ̀ fààyè gbà á kí wọ́n tètè pàṣẹ fáwọn aráabí náà kí wọ́n wawọ́ ẹ̀ bọlẹ̀ kí wọ́n fòfin dè wọ́n ní kíákíá àwọn òyìnbó kan ni wọ́n dé tí wọ́n láwọn fẹ́ẹ́ dá léèwé kan sílẹ̀ ní Nàìjíríà o Èkó ni wọ́n sì fẹ́ẹ́ gbé léèwé náà sí orúkọ léèwé náà sì ní Charterhouse Lagos wọ́n ní lórí àwọn ọmọ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school làwọn ó ti bẹ̀rẹ̀ àmọ́ owó tọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ó máa san lọ́dún kan yóò jẹ́ mílíọ̀nù méjìlélógójì forty two million naira àwàdà gbogbo èèyàn bá kọ̀rọ̀ náà sí bí ò bàjẹ́ àwọn oníléèwé náà fúnra wọn jáde pé kì í ṣe dandan kí gbogbo èèyàn wá síléèwé àwọn o ìwọ̀nba àwọn tí wọ́n bá lówó ẹ̀ lọ́wọ́ ni kí wọ́n wá ẹ̀kọ́ táwọn sì fẹ́ fáwọn ọmọ náà tó yàtọ̀ làwọn ṣe fẹ́ gbarú owó bẹ́ẹ̀ lọ́wọ́ wọn lákọ̀ọ́kọ́ náà ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ táwọn òyìnbó bá wá sílẹ̀ yìí láti fáwọn ọmọ orílẹ̀-èdè wa ẹ̀kọ́ tí ò ní ṣe wá láǹfààní lọ́jọ́ iwájú ni ìdí ni pé àwọn ọmọ tí wọ́n bá ń fi forty two million rán níléèwé lọ́dún níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn òyìnbó ni wọn ó kó wá pé kó wá máa kọ́ wọn gbogbo ohun tó sì já ṣáàtì ṣe àwọn èèyàn wa ni wọn ó parẹ́ àwọn ọmọ náà sì ní wúlò fún wa lọ́jọ́ iwájú ọmọ tí wọ́n bá ń firú owó báyìí kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ náà ò ní lẹ́kọ̀ọ́ lé kankan jẹ̀kọ́ àwọn òyìnbó yìí lọ tàbí ṣáṣàlẹ̀ haúsá ni wọ́n fẹ́ẹ́ kọ́ wọn ni àbí ibo àbí tilẹ̀ yorùbá ọmọ tí ò bá sì ti kékeré má ṣàtẹ̀dẹ̀ àwọn èèyàn ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ti sọnù pátá ó ti hàn gbangba páṣọ òyìnbó kò ṣiṣẹ́ nàìjíríà tó bá jó ṣiṣẹ́ ni nàìjíríà ò ní wà ń pò tá a wà lónìí yìí àwọn òyìnbó la tẹ̀lé títí tí nǹkan wa fi bàjẹ́ pátá ọ̀pọ̀ àwọn tí wọ́n lórúkọ nàìjíríà lónìí yìí abúlé àtòkò wọn ti kàwé bẹ́ẹ̀ púpọ̀ nù wọn ló ti ṣolórí iléeṣẹ́ àgbáyé akínwùmí adésínà wà láfrican development bank òun lààrẹ wọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn òyìnbó ló wà lábẹ́ tí wọ́n ń bá ṣiṣẹ́ abúlé ìbàdàn kan ló ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀ ngozi okonjo ìwé alàlọ́ lórí iléeṣẹ́ olókoòwò àgbáyé tí wọ́n ń pè ní world trade organization lamẹ́ríkà abúlé kan tòsí ẹnugun nílẹ̀ ibo ló ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọ̀gá pátá ni Zainab Ahmed ní báńkì àgbáyé tí wọ́n ń pè ní World Bank òun lalákòóso ètò gbogbo báńkì náà fún Nàìjíríà Angola àti South Africa nínú abúlé kan ní Kaduna lòun náà ti kàwé primary ẹ̀ ní United Kingdom níbi táwọn òyìnbó akọ́mọlólè tí wọ́n wá dá léèwé yìí sílẹ̀ ti wá ọkùnrin kan wà ńbẹ̀ tí wọ́n ń pè ládébáyò ògúnlé sí si òun ló ní pápákọ̀ òfurufú tó tóbi jùlọ tó jẹ́ taládàáni ń bẹ̀ ìyẹn Gatwick Airport ọmọ Yorùbá tó kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lábúlé kan Ṣàgámù ń bí ni èyí ni pé kò sẹ́kọ̀ọ́ tàbí mọ̀kan tíléèwé primary kan ó fọmọ kan tí ó torí ẹ̀ gbàrú owó táwọn yìí láwọn fẹ́ gbà ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n dipò ńláńlá mú káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lónìí àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ abúlé ni púpọ̀ wọn lọ ṣùgbọ́n kinní kan mú wọn yàtọ̀ ìyẹn náà lọ́gbọ́n àtìmọ̀ ìbílẹ̀ tí wọ́n ti ní láàrin àwọn èèyàn wọn àṣà yorùbá tàbí ti ìgbò tàbí tàwùsá tí wọ́n fi tọ́ wọn láti kékeré kò kúrò lára wọn kí làwọn òyìnbó yìí wá fẹ́ ṣe fún wa ṣé wọ́n fẹ́ sàwọn ọmọ wa dẹrú ni àbí báwo ni wọn ò ṣe ní dẹrú nígbà tẹ́ ẹ bá kọ́ ọmọ kékeré jọ ń bẹ̀rẹ̀ ayé wọn tẹ́ ẹ kọ́ wọn láṣẹ òyìnbó nìkan pẹ̀lú owó gọbọi ṣe bí bí òyìnbó wọn ó ṣe máa ronú ẹrú àwọn òyìnbó yìí ni wọn ó sì dàbò bá dọ̀la tá a bá ti yọwọ́ àwọn olè nìkan kúrò tá a yọwọ́ àwọn olóṣèlú tí wọ́n ń rówó ìjọba kó jẹ kò séèyàn kan tí ó fọwọ́ ara ẹ̀ ṣiṣẹ́ owó ní nàìjíríà tí ó lóun yóò ràn ọmọ ọdún mẹ́rin òun níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tówó rẹ̀ jẹ́ mílíọ̀nù méjìlélógójì lọ́dún kan níbo ni kò ti ríru owó bẹ́ẹ̀ gbogbo owó tófin sọ pé káwọn aṣòfin wa máa gbà lọ́dún kan lé díẹ̀ ní mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ni olè jíjà nìkan ló lè jẹ́ kówó wọn pógún mílíọ̀nù lọ́dún kan bẹ́ẹ̀ náà làárẹ̀ wa àti igbákejì rẹ̀ gbogbo owó tó ṣiṣẹ́ ìjọba kan yóò sì gbà ní gbogbo bíi ogójì ọdún tó bá fi ṣiṣẹ́ kò tóye síléèwé yìí fẹ́ gbà lórí ọmọ kan lọ́dún kan bẹ́ẹ̀ àwọn ọmọ nàìjíríà kì í gbọ́rú eléyìí sétí wọn ó bẹ̀rẹ̀ sí fi tipátipá rán àwọn ọmọ wọn lọ síbẹ̀ wọn ó máa jówó ìjọba wọn ó máa lùjọba ń jìbìtì wọn ó máa kówó aráàlú sọ fáwọn òyìnbó wọ̀nyí ni nítorí ẹ̀ níjọba ṣe gbọ́dọ̀ gbégi léléyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ìwà akọ́mọ ló lè ní ní UK táwọn òyìnbó yìí ti wá gbogbo ẹnu la fi sọ pé kò sí iléèwé kan tó ń gbarú owó táwọn èèyàn yìí fẹ́ gbà fẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kò sí rárá ni kí ló wáá dé tí wọ́n gbélé yìí wá sí Nàìjíríà ṣé wọ́n wá lù wá ní jìbìtì ni ṣé wọ́n wá káwọn èèyàn wa lólè ni ṣé wọ́n fẹ́ kí wàá bàjẹ́ túbọ̀ gbilẹ̀ sí ń bí ni ìjọba Tinubu ẹ má fààyè gbélé yìí o ẹ tètè fòfin dè wọ́n kíákíá ni ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí. Aláròyé máa wí o.